بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته باب التحذير من البدع هذا إليني أبين أنه ترى حل الإسلام للإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله أنا نتين صون لا أقول إنه البدع بداله حديث عقوبتي عافي صون لا أقول بداله وأنا حديث العرباض بن السارية أن العرباض بن السارية رضي الله عنه قال وأذن رسول الله صلى الله عليه وسلم وعيزة بالغة بالغة بالغة وجلت وجلت منها القلوب وضربت منها العيون هرباد بن سارية رضي الله عنه ومن جيس الله واسي واسي فوق واسي كاتو سيكي وجلت منها القلوب أكن بوكا كاتو نمو واسيا وضربت منها العيون

òṣìkùn ìtẹ́kùwà lọ́yẹ̀ àjẹwọ̀jẹ́. adásọ́lá sọláwá الله pé mò ń sàtọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ọba ọ̀wọ́n ọba tó tóbi fún yín ìbẹ̀rù ọlọ́run tí ó ṣe fẹ́yìn ló àlùmọ̀rọ́tì àtẹ́rùkún masrọ́t ṣíṣe àṣẹ ọlọ́run pípa tí má ṣe rẹ̀. ẹ o bákan náà wọ́n tún sàtọ́lẹ̀ ẹ̀ ẹ̀ sàmùí fún yín ìgbọ́rọ̀ sálàsọ lẹ́nu ọ̀tọ̀ àti àti ìtẹ̀lé àṣálàsọ. ìta àmọ̀ràn àríkù àgbègbè. ẹ o kódà kódà kíkọ ní ebi ń darí jẹ ẹrú ẹrú ẹrú ẹ o ẹrú yẹn tó ṣe pé ẹni tẹ̀lé àwọn fámìlì wọn ẹ máa ń pè wọn rẹ́sẹ̀ ṣùgbọ́n nínú ẹni mi padà dẹrú àbí ẹlọ́dà aláṣẹ fún yín ẹ gbọ́dọ̀ sí lẹ́nu ẹ sì máa tẹ̀lé. ṣé tó bá pẹ́ láyé láàrin yóò ra àwọn nǹkan tó yàtọ̀ gan àwọn àyípadà tó pọ̀ yóò rí. فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعد. tó bá jáde fẹ́ rí àyípadà tó pọ̀ níbi kẹ́yìn náà fẹ́ máa sọ pé ah, ẹ̀sìn náà sì rí níbi náà tó ti yẹ ká ṣe nínú ẹ̀sìn ah, súnà mi dọ̀wọ́ yín o àti ìlànà àwọn àrólé ẹni ìmọ̀nà al-mahdiyyin min ba'di àwọn dáàtún fọ̀nà mọ̀ lẹ́yìn tí mi bá lọ tán. ẹ o ìlànà ẹbí àti ìlànà àwọn ẹni yẹn òun ni kẹ́ dín yàn gan yín mọ́ ẹ má jọ já. ọmọ ìdásá àti ọmọ ẹ o wọ́n wá náwó yín o ẹ sọ̀ra fún ọmọ ìdásá ọmọ àwọn nǹkan tuntun tuntun ní àlámọ̀rí ẹ̀sìn. فإن فإن كل محدثة بدعة nítorí pé gbogbo ló wájú tuntun nílò àlámọ̀ rí ẹ̀sìn ni wọ́n ń pè ládàáda alẹ́. ọ̀kúnlá bídí àti dọ̀lẹ́ àlẹ́. ṣé àwọn àríkò sọlá àti pé gbogbo àdáda alẹ́ bẹ̀sẹ̀ rẹ̀ ìsìnà ni o. ọlọ́run kọ́ máa ń sè wá ní ọ̀nà. àhàdìsì yìí ó jáde àhàdìsì àwìn sí àtàhìrì ànàlùbídà àhàdìsì tó tóbi gbáà àdìsì ọ̀bá àdùnkù sáríà rọ̀bì aláwọ̀ àyìn. torí wọn làfa ìbáàdì sáré ìgbà tí wọn wà ní dúgbò láìsàn wọn ti fẹ́ kó láyé ìní wọn wí àdéhùn yìí fáwọn yẹn àwọn náà sì sọ ní sọ pé báni sọlásọlá ń sọ ní báni bí náà dágbére fáyé ńlá àwọn ọ̀rọ̀ nílá méjì tó tóbi lọ́wọ́ wà mẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ tó sọ pé ó ti sọ lẹ́ẹ̀ka ọlọ́run. kọ́ sàsọ́lẹ̀ pààyọ̀ ọlọ́run eléyìí òun ni ó ṣàtúnṣe àárín yẹn sí Allah tabaraka wa ta'ala ìgbé tí ọba ṣe tẹ́kọ̀ ọlọ́ọ̀hìn ká wú yẹn yẹn ò lè lálẹ́ kí á mọ̀ kárí ẹ wá ní kìí sọ pé wọ́n sáwọn àyíwọ́ tọ̀ à ìgbọ́rọ̀ sálásẹ̀ lẹ́nu òun yóò fi ráyé gbé rọrùn torí tí yẹn bá ní sàlásì ẹ̀bù àfà ó gbà yín tó tọ́ òsì nígbà kan yìí náà bá lọ ju ọ̀sìn mẹ́wọ̀n wọn jẹ orí ibi rùkú wọn jẹ orí ibi sin kankan lórí akẹ́ abẹ́rẹ́ sàkíyèsí méjèèjì yẹn dáadáa ọ̀kan bẹ táwọn sọlá sálá ń pàṣẹ rẹ̀ ó ní ṣe nípa ẹ̀sìn wa èkejì ó ní ṣe nípa ayé wa orí táyé ọ̀bá gún tí ó dùn àfa ẹ̀sùn lè rọrùn ẹ̀sùn lè rọrùn gbogbo wa sọ wa lára lọ́pọ̀lọpọ̀ níbi ìtàlá àkọ́kọ́ yẹn ọ̀rẹ́ ìtàkọ́kọ́ ọ̀rọ̀ tàkùn aláàbì yẹn tó fi sọ pé ká má ṣe bídà nípa àwọn tó bá jẹ́ títí aláàyè bídà náà sì wà ń kàtà yé ká má ṣe bídà nù táyé náà ní fẹ́ràn má tá lásán bídà ni. so hadith ẹ̀ kò sẹ́yìn fàmí sọ̀rọ̀ yìí. وعن عبيدة رضي الله عنه قال كل عبادة لا يتعبد لا يتعبدها أصحاب محمد صلى الله عليه وسلم تعبدوها فإن الأول لم يجعل ما سبق ما ولا تعبدوها لو أن حذيفة بن اليمن رضي الله عنه كل عبادة لا يتعبدها أصحاب محمد gbogbo ìjọsìn yòówù táwọn sàádà nẹ́bí ọba ti ṣe fọlá ta àpàdù ha ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ sí o. ìnàlẹ̀ ọ̀wọ̀ lẹ́mìíyàjà lẹ́lẹ́àkiri nàkọ́ lẹ́nu. nítorí báwọn ẹni àkọ́kọ́ ta pè ní tàbí bọ́ọ̀ sí ọ̀rọ̀ kan kù fáwọn ẹni tí ń bọ̀ lẹ́yìn. gbogbo dáadáa pátá ó ti gbàgbájú mẹ́. nílẹ̀ yóò wá lọ kẹ́yìn sẹ́yìn fẹ́ mú ọdún ìṣòkò.

الإمام الدارمي الدارمي رحمه الله تعالى أنا مو حديث سواء الحكم لا تدع مبارك أني عمرو بن يحيى عمرو عن مضى باب يحدث عن أبيه أنا كنا نجلس على باب عبد الله بن مسعود أرجوكم سمعنا عبد الله بن مسعود رضي الله عنه قبل الصلاة الغداء غداء تتحدث عن صباح فإذا خرج مشينا معه إلى المسجد يعني سيا عبد الله بن مسعود سيوا نياو طبعا عواما جوكو سنون عبد الله بن مسعود ساجون عصبة sàbẹ̀rẹ̀ ìlú àpọ̀lé tí wọ́n máa ń fún àwọn àfáà ní àwọn sàbẹ̀ tí wọ́n tún máa fà láàrin ara wọn. kátó kásù bàbá àwọn tí lọ́ọ́ jókòó sẹ́nu ọ̀nà ilé ìdọ́lá ìmọ̀ sọ́wọ́n tí wọ́n bí ọlọ́ọ̀fà ń. wọ́n ti wá jáde ọ̀ṣẹ́ iná máa hó ìlànà masjid á tẹ̀lé lọ sí mọ́sálásí àárín tẹ̀lé. ẹ̀yà àmì Abu Musa al-Ash'ari. bó ṣe fi pé Abu Musa al-Ash'ari yìí ṣe wá bá wa nìyẹn. ọ̀kọ́ أخرج إليكم أبو عبد الرحمن بعد بعد أخرج يعني كيف أخرج أخرج إليكم abu abudulrahman ní báńkì bí bàbá abdulrahman ti jáde sí yíṣá abdullahi masoud ti lọ́gbà lérò aníwò ìjáde. ṣé mo pọ́nrọ̀ ńlá lọ́wọ́ kọ̀lọ́ lulẹ̀kùn máa fa lórí o nígbà àwọn ẹ̀kọ́ tí ò sí mọ́ lásìkò ìbí rẹ̀ ẹ̀rọ mi ò ti béèrè eh, olùmọ̀ kan wọ́n bá lọ́wọ́ àlẹ́ ń sùn lónìí ẹ̀jẹ̀ fúláṣì wọn. <laughs> ẹ wo àìlẹ́kọ̀ọ́ burúkú ẹ̀yọ̀ fúláṣì ẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ fún mi fẹ́ sùn wá dé ní fúláṣì ni wọ́n lè rí pé èèyàn dàrú bùkátà ti yíyá tóbi ju tó ní ṣe pẹ̀lú gbèsè ayé rẹ lẹ́nu wa ní máa ń sùn nítorí rẹ̀ wọ́n bá dàrú kọ́ dàrú bí tùmọ̀ rẹ ni wọ́n máa kú kó kú wọ́n máa ṣe kó ṣe kọ̀ bá àṣùbù lulẹ̀ òun lọ́mọ́ ọ̀rọ̀ ńlá dẹ̀ ni Abu Musa al-Ash'ari bá wa ọ̀rọ̀ tó gbọ́ngbọ́n gidi lọ́dọ̀ tí àwọn sọ pé kò gba kéèyàn ní sùúrù because ohun tó rí òun ò rírò ẹ̀rí àwọn tó wá sọ fún òrírí òun gan òrírí ẹ̀gbọ́n rí. ní wàá bèrè pé sọ àbú bàbá bàbá ti jáde sí yan ní àké jáde òun ẹ̀ wá jókòó tó fi padà jáde. ọ̀làmìnà kọ́rọ̀ jà kúnnà ìlẹ́yìn ìjẹ ní àṣírí. wọ́n sọ pé nígbà pé kìyàmù yẹn ni wọ́n mọ̀ nígbà tí èsì ṣètò ní ti kíkì yẹn wọ́n ló dìde ó jáde báyìí gbogbo wa lọ dìde pàdé rẹ̀ báyìí. ìdíkẹ́sì náà yẹn ni ẹni wa la gidi pé mo lọ́fà nínú kíláàsì Sheikh Abdulsalam Marge tí wọ́n ṣe wọn kú fọ́tì ẹ̀ sọ́fi kú wọ́n ṣe ìdájọ́ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sálámà wọn lẹ́nu. wọ́n ń sọ̀rọ̀ nípa kìyàmù kìyàmù nígbà bí èdè kìbàdà kẹ́kọ̀ọ́ àbọ̀ ẹ̀rẹ́rẹ́ làárẹ̀mù tẹ̀bí ọ́ àwọn tàtẹ́jìlì ìbáǹkọ̀rọ̀ ilé yìí ákàrà àwọn ni ó ti níbi wọ́n jókòó sí ṣùgbọ́n wọ́n rí i pé Abdullahi Masoudi jáde láyé ó ní kó mú lẹ́ ilé ìdìjẹ́ ní a gbogbo àlọ́ dìde bá a àkọ́kọ́ sí kẹ́mi sẹ́nu wa. Abu Musa wa sọ fún Abdullahi Masoudi pé. Yàrá Abdulrahman. Bàbá Abdulrahman. Ìní rọ̀ ẹ̀sìn alifan. Alifan. في المسجد أمرا فقال عفا أنكرته أنكرته قولي èmi máa rí lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ní mọ́sálásí kí ni mo rí ọ amúra ọ̀rọ̀ kan tó ṣe pé àǹkárí tùwú mọ́kọ́ mọ́sátàkù rẹ̀ mo rí sí múnkàrù lọ́dọ̀ mi. ọ̀làmù ara والحمد لله إلا خيرا ثم من كتنجر إلى لا تقول في بعد من وقت ماما قال فما هو فما عبد الله بن مسعود رضي الله عنه هو صفاه ابو مسعود كذا كان فقال ان ان ان شئت نعم، ان ان ان شئت إن عشت فتشأ فتفترون فتفترون قال رأيت في مسجد ó ní مسجد wọn kí n jẹ yanjú rẹ jẹ orí má pè mí lẹ́mìí ó ní ń ṣe ìta ẹni ìṣta tó o bá lò sẹ̀mí wọ́n kàtàrà ọ̀hún ìwọ ni wọ́n padà rí i wọ́n á sì máa yanjú kí lórí. ọ̀ọ́ ọ̀ọ́ ẹ̀jú pẹ̀lú mọ́tìgbẹ̀ kọ́ mọ́. قوموا حلقا جلوسا يتدبرون الصلاة سبحان الله سبحان الله سبحان الله تجري ó ní mo rí ní mọ́sálásí àwọn ìjọ kan ìlà kan wọ́n jókòó ráńdù ráńdù jòlè ó sáà níjò kí wọ́n wá ẹ̀ǹtẹ́sì rówó náà sọ̀ láàkà wọ́n retí ìrun. òkú ni alákọ̀ọ́sí ọ̀gbìn. kì í ṣe alákọ̀ọ́. حلقة حلقة رجل وفي أيديهم حصن ó ní ní hálíkọ kọ̀ọ̀kan ọkùnrin kan máa wà ń bá lọ́wọ́ gbogbo ọbẹ̀ dẹ̀ ní ọkà òkúta dání rẹpẹtẹ. ẹ̀kú kábírù ní afẹ́rẹ́. ẹ kábírù lọ ẹni tí yóò jẹ́ lídà nì yóò máa pàpẹ́ kan fún ọ pé aláàgbà hundred ọgbọ́n hmm. bá ṣe ọ̀yẹ̀kàbìrú náà ní à àwọn náà bá ṣàlàgbà hundred. ọ̀yẹ̀kúlù alìlú ní asan ọ̀yẹ̀kúlù ní asan. àní omi dáadáa nínú ọyọ alìlú àti ọmọ ìjọ gbogbo lára wọn. ọ̀yẹ̀hàlìlú náà ní asan. wọ́n ní yóò sọ fún mi hàlìlú ní à ẹ̀sìn láìlá àìdàlá hundred ọ̀yẹ̀hàlìlú náà ní à wọ́n wá ṣe kíni o wọ́n ṣe láìlá àìdàlá hundred yìí. ويقول سبحوا مئة فيسبحون مئة يطلب موضوع سبحان الله عمرين àwọn náà bá tó ṣe sùpọ́nà la hundred wọ́n gbọ́dọ̀ ṣe alátẹ̀lù lẹ́nu tí ń pèké lẹ́nu fún wọn. kọ́ọ̀lù fàmáza kúta láhùn. àbú àbú eh, abdullahi masoli wa sọ fún àbúrò wọn kákòtò nígbà tí wọn wá rí wọn ń ṣe ni kí ni wọn sọ fún ọ. kọ́ọ̀lù màá kúlù tó له شيئا انتظار أمريكا أمريكا ó ní èmi ò rí kankan fún ọ ìtìsọ́rọ̀ amúríkà mo ń retí àṣẹ rẹ̀. àwọn ìtìsọ́rọ̀ ra ìyíká ẹgbẹ́ kan mo ń retí ìròrí rẹ̀. ọ̀lù afala amọ́tàhù àyà ojú ìyá àti ìyá àti ìyá ọ̀dọ̀ ní ìta láwùjọ aláyàdí àbí àtàlẹ́ ìhìn ṣe ìfún. ó ní bíléèdì òfin pamọ́ lásán pé kí wọ́n máa ka àìdá wọn tí wọ́n ṣe ìyàwó ìyàwó tí wọ́n wó irọ́ tí wọ́n pa olè tí wọ́n já èké tí wọ́n ṣe wọ́n máa súnrò ilé ni wọ́n máa fi pẹ̀sùbá òkúta yẹn tí wọ́n máa fi kà olùmọ̀pá lọ́lànà ìrọ́ mẹ́ta níjọba wọ́n máa kà rẹ̀ ọwọ́ fi wọ́n lọ́kàn balẹ̀ pé aláyẹ̀dẹ́ àmín àkàrà ti yé ṣàì pé nǹkan kan ò ní láàrin nù dáadáa wọn wọ́n má kà ní o. Ṣèjì ní ìjọba jẹ dáadáa kí wọ́n má kà àyíká aláṣẹ ni wọ́n máa ṣírò. Wọ́n máa mọ́dọ̀ ọmọdé yẹn máa wú àṣà àṣà alukọ̀tà ní ìdílé ká ó ní lẹ́yìn ìgbà yẹn àtúlẹ̀ lọ sódì lọ ọ̀dà ilé wa àwọn ẹ̀tẹ̀lẹ̀ wọ́n padà bíi pé àfáà dé alcock nínú àwọn hílàkù tí wọ́n kó jọ wọn. wọ́n kọ́ fún aléhi ọ̀kọ́ ó dúró wọ́n bá sọ̀rọ̀ ìpín. máa ha za ìlẹ́bí àárọ̀ kùn ọ̀sán. ó sì ń tàbí ẹ̀gbà àrùn tó tó rí ìpè ìwúrí ẹwà kà nílé wọ́n sọ wípé kò kí eléyìí tí mo rí yín tẹ̀ ń ìyá àgbà abdulrahman ìyàwó ó ní òkúta la ṣàjọ àwọn fi kà á. الله أكبر عافين كا لا إله إلا الله عافين كا سبحان الله قال فعبت سيئاتكم فأنا دائم ألا ألا يبيع من حسناتكم من حسناتكم يزي من حسناتكم مو لصادي جامو نصيب الله من حسناتكم شيء. ó ní ẹ máa ka ìdáyé èmi sì ń fi yín lọ́kàn balẹ̀ pé nǹkan kan ò ní láre nínú dáadáa yín bíi tí ò kàn wọ́n ẹ̀yẹ́ ni kẹ́ ẹ má kà yín. ويحكم ويحكم يا أمة محمد وما سيفهم أيها الكرام من محمد ما أسرع ahlaktukum. ahlaktukum. a sì wọ o kì í sì wọ lọ́wọ́ o. àwọn ìlàyé. kàkúkà ló ń kàjọ rẹ mọ àṣọ àlàkàtàkù kí ló fi ń yára kó parun báyìí kí ló fi ń pa irun tí ń pèsè ń pa irun tó ń tẹ̀sí. àwọn ìlàyé sàhábà tó ń tẹ̀lé ìkọ́ni. wọ́n ní àwòlá ìsọ hábàtò nàbì yìí kù àwọn sàábà nàbì yìí ni ọ̀ ọ̀tà á fi mú náà wọ́n pé pépé. wàá di mm-hmm. ní ìyá ẹ̀bàwò wàá di ní ìyàbò ìlànà tẹ́lẹ̀lá. wọ́n ní wàá hàzì ìsìnyàbò kéèyàn bá rí hàzà hàzì tó mọ̀ ní bá onye wọ́n ní wàá hàzì ìsìnyàbò fún eléyìí làwọn aṣọ òjíṣẹ́ ọlọ́run. lam tubla ẹ̀tí ìgbó. màníyàtúwò lam tẹ́kítàrù lam tẹ́kítàrù wọ̀lẹ́bí. ó ní àti àwọn igbá rẹ̀ tó nì tó fi mú mi gbà tó wà láyé lam tẹ́kítàrù kì í tán. wọ̀lẹ́bí nọ́ọ̀sì bíyẹ́ dìbò. إنكم لعلى ملة هي أهدى ما ويدا دمان قتلو هي أهدى من ملة محمد ẹ̀yin yìí ọlẹ́bí náà sì rí ẹni ìṣẹ́lẹ́tà mi ní ìdálọ́wọ́ rẹ̀ búra innakum la'ala millatin ya ahda min millati muhammadin ẹ̀yin bẹ lórí ìlànà ẹ̀sìn kan tó tún mọ̀nà ju إلا ìlànà محمد ànábì Muhammad tàlẹ́ ìtàyìn أو àrùn. àrùn. المفتتح باب الضلالة أباك باسل أقوى وانا أسنا لا باسل قالوا والله يا أبا عبد الرحمن ما أردنا إلا لخير إن الخير أذي قاد ومير بابا الرحمن ما أردنا إلا الخير ìjókòó tá a jókòó tá a ń ṣe tẹ̀sídíwò yìí àgbèrò kẹta jù dáadáa lọ àgbẹ̀ dẹni ọlọ́run ni. kọ́ọ̀lù ọ̀kan mi. kọ́ọ̀là ni. kọ́ọ̀là ọ̀kan mi mọ̀rí ibi ìlẹ̀kọ́yì lẹ́yìn ìlọ̀hún. mélòó mélòó mo dáhùn fáfi dáhùn lóhùn yẹn mélòó mélòó ẹni tí ó gbèrò rere láyò sí ibà wọn tí ó sì ní débi orí yẹn kò ní rí ṣe. إن رسول الله صلى الله عليه وسلم حدثنا أن قوما يقرؤون القرآن لا يجوز تراقيهم. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ti bá a sọ̀rọ̀ pé àwọn ọjọ́ fẹ́ bẹ́ẹ̀. tó fi pé wọ́n máa ka àlùkò án kòrán tí wọ́n ń kà yín kò ní tayọ ìjàgbọ́n wọn tí wọ́n bá ti wí tó jáde lásán ọtán nìyẹn kò ní gòkè lọ sọ́dọ̀ bàdẹ́dà wàhálìmùlà àfà wàhálìmùlà ìbúra ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó ní ìgbà wàá ọmọ fọlọ́run búra ní ìmọ̀ wọ́n yẹn fáwọn ẹ̀ka ní sùlá sálárò ìgbà wọn ké kura ní ọ̀kan já inú wọn lásán wọ́n wáyé pé pípa wọn bẹ láàrin ibi ìfẹ́mọ̀ yìí. ọ̀sán bá fi wọ́n lé okó lọ́dọ̀ torí wọn gbọ́rọ̀ rẹ. àkọọ́lẹ̀ amúrò bọ́ni sẹ́lmàtà lọ́dọ̀ ọ̀rọ̀ àyìn ọ̀rọ̀ àyìn náà أولئك الخلق والله والله زي قتلايك من عمرو بن سلمة من رأينا عامة أولئك لي خلقنا بحلة ونمة هذا خلق يطعموننا يوم نهروين ما الخوارج خارج كنا ويدابوكو يا كون وانيوكو يا الخوانيدة من النهروين يا يجوزوني كلام الخوارج عمدوا تاكلاسة عمدوا تاكل ما الله المستعان الله لا وعد لي رجلهم عليه التكلان دون لا جبال عليه وصلى الله وسلم على سيدنا محمد وكالم على الله قوابة محمد وعلى آله وعلى آله وصحبه àtàwọn sábẹ́ àjùmáyín lápapọ̀ ẹ̀wọ̀n hadithu yìí máa tó lè yìí kò sí ohun tí ń tọ́ka sí gbogbo ẹ̀ náà àtàkùnrin mi nà ń bèrè kọ́lá kí nǹkan ẹ̀ ló gbé dáadáa sí mi ẹ dákun sùfàánù ńlá sábúrú ìdí rèé tá a fáwọn àbọ̀bọ̀ sàlẹ̀ àṣàrí ń sọ pé mi ì rí nǹkan kan lọ láìláìlọ́wọ́ àbúrú ni sábúrú ni aláwọ̀ àgbàfà borí mi ìmọ̀ ìlànà tó ń gbà fi ṣe ìmọ̀ jẹ́ ọ́pọ́sìtì ìhun káàmì ẹgbẹ́ sọlá àṣọlá mọ́ wa ìtọ́lọ́wọ́ bá ti gbàtọ́ lọ́wọ́ yẹn ẹ̀ wọ́n fẹ́ gbẹ̀rù ìtọ́lọ́wọ́ á ti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹlẹ́yìn ìwé tó wá ṣe tí ó ṣe déédéé lànà ẹgbẹ́ sọlá àṣọlá ìkórajọ tí wọ́n máa pàpè kọ́kọ́ yá káfíńsì kọkànlá rẹ̀ alhamdulilayi mẹ́wàá ọ̀bí ara mi káfíńsì kọkànlá rẹ̀ láyìlá ilẹ̀lá mẹ́wàá muhammadu rasulullah káfíńsì kọkànlá rẹ̀ irú gbogbo àwọn kẹwàá yẹn ti jà ní àdádálẹ̀ gbogbo tí ọba ti ní ẹ̀rí àìsí ìsinlọ́wọ́ ọba sùpáì òun ni odidi báàbò yìí ń sọ lára níbẹ̀. فلان كي يوا يا بدا وفاني ثبات ولي السنة والإخلاص سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك